وعن الحكم بن حزم رضي الله عنه قال شهدنا الجمعة مع النبي صلى الله عليه وسلم فقام متوكئا على أسر أو قوس أو قوس رواه أبو داود أو قوس أو قوس رواه أبو داود الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد أخوان كون الله سيكافي كون النبي صلى الله عليه وسلم lórí àwọn ẹ̀kọ́ èyí tí a kọ lọ lórí ọ̀rọ̀ sọ́lá tó lè jọmọ̀ olóyìnbá ọ̀la àdéhùn méjì náà ni ó kú lórí ọ̀rọ̀ jọmọ̀ a sì gbìyànjú àti sọ̀rọ̀ lórí àdìsí náà níwọ̀nba tọ́ba àdìjọ́ mẹ́jọ tọ́lọ́ba tó náà wà láyé á pọ̀ sí báàbù mi tí a ti sọ̀rọ̀ nípa sọ̀láàtò àlùfáà ọ̀rọ̀ nípa bá a ṣe máa ń kírun lójú ogun gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra ológun mọ̀rọ̀ hadith tó ní abdullahi ọmọ masaud ní ọgbà wa. نعم كان رسول الله صلى الله عليه وسلم ó ní òjísé ọlọ́run ọba sọ́lọ́láwà àríwọ̀sánlá ìdàsáwà alàlẹ́bímbà táànàbì bá ti sọ́lọ́láwà àríwọ̀sánlá táànàbì bá ti wà lérí mímbà ni ó nígbà táànàbì bá ti wà lórí mímbà ni tó ti dúó tó ti se bó ṣe yẹ kó ṣe kó dúó bó ṣe yẹ kó dúó àwa tá a jẹ́ sọ̀hábà ẹ̀. ìsàkùbàlìyàwó bí ojú ìnà. gbogbo wa a máa dájú pọ̀ ànábì pẹ̀lú ojú wa gbogbo wa máa fèsì ànábì pẹ̀lú ojú wa kí ló fà á táwọn fi ń ṣe báyìí gbogbo àwọn táwọn bẹnu táwọn jẹ́ sọ̀hábà pátápátá àwọn dájúkọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó jòkó dára tẹ́lẹ̀ yóò tún jòkó rẹ̀ jòkó ẹni tó ṣe pé ọ̀tọ̀ níbi tí ń wò tẹ́lẹ̀ yóò kọjú síbi tá anabiwa ó ní báyìí làwọn sì máa ń ṣe eléyìí lára ẹ̀kọ́ tá a fi ń bá ìrùn jimá lòlù lára ẹ̀kọ́ èyí tá a fi ń bá. ìrun jimá lòlù tí ìmáàmù bá ti dénú mọ́sálásí tó wà gbogbo àwa a jẹ́ ní àmọ́ yorùbá sọ pé ojú lọ́rọ̀ wa ẹni tí yẹn bá ń wò ọkàn yẹn máa ń tẹ̀lé ru ẹni bẹ́ẹ̀ wo tó ń wo bòmí ibi tó ń wò náà lọkàn lọ. làwọn afáàfin sọ pé àdìsí yìí àdìsí tó lẹ ní o àmọ́ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tó wúlò ni àdìsí lè lẹ́gbà mi kọjá pé tó wà nù rẹ̀ ìtọ́lá làáfíà ni àwọn yorùbá náà máa ń sọ gẹ́gẹ́ bá a ṣe sọ a ní ojúlọ́rọ̀ wa ẹni tí ń bẹ sọ̀rọ̀ tẹ̀jọ́ ń wura yín tẹ̀jọ́ ń wura yín ọ̀rọ̀ yín ọ̀ yára wọnú ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ò sì ní yára jáde kó o níbi ọ̀rọ̀ yẹn bí ẹni tó ṣe pé ń bẹ sọ̀rọ̀ ohun bòmí ní sọ ábà yìí sọ pé kíni táàdì nábì bá ti dó lérí mímbà ní kó tó dòkó ń bẹ̀ kó tó dúró déédéé ń bẹ̀ a lè mọ́ kọjú sí o àmọ́ tá a bá ti ní kó ti dúró déédéé ń bẹ̀ á sì kíni ìsítátọ́bà náà omi ojú òye náà a máa dájú wa kọ òjísé ọlọ́run ọba sọ́gbọ̀n ọ̀hún àlè ìwòsàn náà eléyìí àwọn àfáà ni ń bẹ fún ẹni tó ṣe pé ọ wà níbi tó súnmọ́ ìmáàmù ẹni tí ọba súnmọ́ bíi tí màmú wà bí ìgbà tí màmú bá lérí mímbà rí mímbà tẹnìkan wá wà ní kangun lọ́hùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ àrùn kíró ẹni yọ kọjú síbi tí ìmáàmù wà kó lóun fẹ́ dájú kọ ìmáàmù kò ní rọrùn torí pé tó bá ti lóun fẹ́ dájú kọ ìmáàmù nígbà yẹn yóò ṣe sábàbí kó kọjú kò ní kíbúlà kó kọjú síbòmí kò sì fẹ́ẹ́ dáa tó nígbà tí a bá ń bẹnu mọ́sálásí tá a sì ń ṣe retí pa afẹ́ kírun kíyàn wá kọjú kò ní kíbúlà kọ́ wá kọ́ ìgbésí kíbúlà àbí kọ́kọ́ ìsìn ìpínlẹ̀ yorùbá náà sọ fún wa pé ẹni tó bá súnmọ́ bíi tí ìmáàmù wà tí ó jìnnà síbẹ̀ ẹni yìí gbọdọ̀ ṣe kinní yìí lára ẹ̀kọ́ tá a fi bá kútúbà lónìí tá a sì fi bá ìmáàmù ti ń sọ̀rọ̀ lọ. àwa nínú àwọn àfáà tí wọ́n sọ pé wọ́n ní màámù tí máa ń bẹ lérí kútúbà wọ́n lóun gan fúnra rẹ̀ ní tí máa ń ṣe kútúbà lọ́wọ́ òun náà lè máa kọjú sọ́ọ̀tún kọ́ máa kọjú sósì káwọn èèyàn lè tètè lọ́rọ̀ rẹ̀ gbọ́ bọ́lá kọ̀mísà wọn tó wà bíbà kó bèsì wọn àbáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ kó bèsì wọn wọ́n ní ìmáàmù náà afẹ́kọ̀ọ́sẹ bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ yìí àwọn àbáà ní kọ̀báṣe ànábì mu sọlọ́lá àlùmọ́sálà tá ànábì bá ti wà lé ní mímbàrí kìí fi sọ́kàn kìí fi sòsì torí èyí tó dáa fáwa náà òun ni pé tá a bá ti jẹ́ ìmáàmù tá a ṣe kótóbà lọ́wọ́ ká máa fi sọ́tún ká máa fi sósì ká kọjú sójú kan àmọ́ wa tá a jẹ́ mahmum tá à ń gbọ́ ọ̀rọ̀ ìmáàmù nínú tọ́da fún wa tí ó sì jẹ́ kí ọ̀rọ̀ yẹn yára wọnú ọkàn wa òun ni ká jòkó dáadáa ká fèsì ẹni tí ń bá wa sọ̀rọ̀ ká kọjú sí i yóò sì jẹ́ kọ̀rọ̀ yẹn lè máa wọnú ọkàn wa àmì ìdarí lónìí ni pé ọgọrọ àwọn èèyàn lónìí ìjókòó aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n ó jókòó níwájú rúù mọ́nú bẹ́ẹ̀ ẹlòmíì lè rọ̀gbọ̀ kú lásìkò yẹn sí tàbí ṣùgbọ́n tọ́ ọ bá rọ̀gbọ̀ kú rẹ rèé ìrọ̀gbọ̀kú rẹ rèé yóò bí fún ọ láti jásí pé ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn káwọn kan bọ́mọ lọ́wọ́ bẹ̀. nítorí pé bó ṣe jòkó yẹn náà ni ọ sọ bọ́rọ̀ ó ṣe yára wọnú ọkàn rẹ eléyìí sì tọ́ bá bẹ́ẹ̀ sì ni tìmáàmù tá a sọ fúnra wa a lè máa gbọ́ táwọn ẹ̀mí ọ sọ ipe ìmáàmù náà lè máa yẹ̀sọ́ tó máa yẹ̀sọ́ sí eléyìí ìsinú tánàbí máa ń ṣe àmọ́ tó bá jẹ́ sí pé ní ordinary wa sílẹ̀ yẹn ń se àbí yẹn ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àbí yẹn ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ téèyàn bá yẹ̀ sọ́tún tó bá yẹ̀ sósì nítorí káwọn ti ń gbọ́ kún lè gbọ́ yé dáadáa àbẹ́lómi ti ń sọ kó má ba àfi sọ eléyìí ò sì tó burú eléyìí jẹ́ ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fẹ́ ká fi bá irun jimá lò náà. وعن الحكم بن حزم رضي ẹ̀kọ́ mi tún lélẹ̀ nínú ẹ̀kọ́ èyí tá a fi bá ìrùn jimá lò bó jẹjẹ sí pé ní ìmáàmù lábẹ́kọ̀sẹ̀ lẹ́yìn kìí sàwátà jẹ́rú ẹ̀yìn ni wọ́n bá wí hakam ọmọ hasni òun lọ́gbà wa wa قال شهدنا الجمعة مع رسول الله صلى الله عليه وسلم أني أجري، أجري ajẹ́rìí sí jimata nabi kí yá ní òun àtàwọn míì kéésù òun nìkan àwọn kí jimá pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tuma rẹ̀ ni pé huwa wàjàmá atun ahari aharu òun àtàwọn jẹ̀mọ́ mi wọ́n jọ kírun jẹ́mọ́ pẹ̀lú anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí tẹ́mi yìí ń sọ yìí tí sọ̀hábà yìí ń sọ yìí wọ́n ní tó súnmọ́ jù ní pé kọjá kan nú àwọn sọ̀hábà tó ṣe pé wọ́n máa ń wá láti ìlú kan wá bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kura wa ní ẹlòmínú wọn yóò sọ pé ana sáàbì kò sáàbì à èmi lẹ́lẹ́ẹ̀kì ìjẹ́ àwọn méje tí wọ́n bá nàdúrà muhammad tá a kóra wa wá tá a wá gbà sàlámù lọ́dọ̀ rẹ̀ àbí tá a wá gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ àbí tá a wá béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì ní anẹta ṣe o tẹsà èmi lẹ́lẹ́ẹ̀kẹ́ wa ẹlẹ́ẹ̀kẹ́ san àwọn tí wọ́n wá sọ́dọ̀ ànábìwá muhammad tá a jọ wá béèrè béèrè àwọn èèyàn máa kóra wọn wá láti wá bá ànábì wa muhammad láti wá gbà síláàmù wọ́n ní tọrọ yìí súnmọ́ náà ní pẹ́ni tó gbàdé sí i wá wọ́n kóra wọn ní jàmá bẹ́ẹ̀ torí ẹ̀ ló fi sọ pé ṣèhédé náà má àròsọlélá ìsọlọlá àlèwọsọlá àlùjọba àwọn kírun jimá pẹ̀lú ojúṣe ọlọ́run ajẹ́rìísí jimá tó kí ó fẹ́ sọ báwọn ẹni yìí ṣe kóra wọn jàmá yìí lára ọ̀nà kan táwọn èèyàn máa gbà tá máa fi ń kẹ́kọ̀ọ́ ní lọ́dọ̀ ànábì ẹlòmíà máa dá wá sọ́dọ̀ ànábì láti wá béèrè béèrè kọ́dà obìnrin máa dá wá sọ́dọ̀ ànábì láti wá béèrè béèrè àwọn jàǹdà sì máa kóra wọn wá láti wá béèrè béèrè lọ́dọ̀ ànábì wọn a sì máa kóra wọn wá láti wá gba ìsìláàmù lọ́tọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bó jẹ́ sí pé nínú àwọn mẹ́tọ̀dù tá ànábì náà máa ń lò láti fi pọ́n ìsìláàmù káàkiri òun ni pé ńgbà mi yóò pa wọn kan jọ yóò sẹ́ndì wọn lọ pé ẹ̀yin ẹ lọ sílùú báyìí ẹ lọ jíjẹ dáwà fún wọn. ìgbà mi ànájú sì rí yẹn kan ṣoṣo jáde ikú ẹ̀yin ẹ lọ síbi ìlú báyìí ẹ lọ sọ nípa ìsìláàmù fún wọn nínú ọ̀nà táwọn ẹbí máa ń gbà tó fi ń pọ́n ìsìláàmù kiri. báwọn yẹn bá sì gbà ìsìláàmù tán níjàmá náà àwọn náà kura wọn wá níjàmá ń gbà wọn wà lọ́jọ́ pé díẹ̀ lọ́dọ̀ ànábì ìkànnà ọ̀sán ábà ó láwọn kóra àwọn wá mẹ́jọ kan àwọn wa kọ ẹ̀kọ́ ẹ̀sìn lọdọ anabi bàtà wọn ti wá lo àwọn ọjọ́ kan lọdọ anabi àwọn ti ń gbẹ̀gbẹ́ láti padà sílé àwọn ànábì ti wá rí bẹ́ẹ̀ báwọn ti ń lati láti padà wa ni ní ẹ máa wá lọ. ìtafẹ́ mú látàrí lẹ́yìn ni pé. nínú àwọn ọ̀nà tí ìsìláàmù fi ń fọ́n káàkiri táwọn èèyàn fi ń gbẹ̀sìn yìí àwọn èèyàn ó kóra wọn jọ lọ síbi tí àtẹ́bí ti ń ṣe dáwà wọ́n lọ gbọ́ dáwà níbẹ̀ wọ́n ó sì mú un lọ ságbègbè ibi tán bá wà wọ́n lọ fi jíṣẹ́ báwọn yẹn. nígbà míì sì ní anábì gan fúnra rẹ̀ náà yóò kó àwọn èèyàn jọ yóò ní ẹ lọ ṣe dáwà fáwọn èèyàn mi báyìí láwọn tó ti gbọ́ yé ni o kìí ṣe eré òpèpè táwọn tẹ̀lẹ́gì ń ṣe o torí pé àwọn ìyé ọ̀gbọ́ yé àmọ́ àwọn tó ti gbọ́ yé ànábì ó kó wọn jọ ìgbà mẹ́sì ni ànábì ó mú ẹnìkan ṣoṣo lọ ṣe dáwà fún wọn níbẹ̀ lọ pè wọ́n sójú ọ̀rọ̀ islam eléyìí ń pa tí islam fi pọ́n káàkiri ló fi tàn káàkiri lásìkò ànábì àtìpàtà ànábì ò sí mọ́ irú ẹ̀ lónìí àwọn ìjọba sáwọ́dé náà ń ṣe bí ìgbà tí wọ́n fa àwọn èèyàn ní ipe káwọn èèyàn wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn wọn ni wọ́n wá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn tábàkọ̀ tán ẹ̀ máa lọ lò ń lò yín ìgbà míì wọ́n tún kọ́ àwọn nǹkan jọ nínú àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tán ti parí wọn ò ní ẹ̀yìn ẹ̀ máa lọ ṣe dáwà páwọn èèyàn wọ́n máa sanwó fún wọn nínú ọ̀nà táwọn náà ń gbà tán fi ń pọ́n dáwà káàkiri tán fi ń fọ́ súnà kiri òun ni pé wọ́n sílẹ̀kùn àti wá kọ́ ẹ̀kọ́ yunifásitì lọ́dọ̀ wọn wọ́n sì kalẹ̀ lọ́fẹ̀ẹ́ báwọn yẹn wọ́n sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ tán wọ́n fi súnà mọ̀ wọ́n ẹ padà sílùú yín níbi tí òde sẹ́sìn ẹ máa lọ kọ́ wọn lẹ́sìn níbẹ̀ ẹ máa lọ fi súnà mọ̀ wọ́n wọ́n sì máa wọn àmì bá a ṣe sọ. So, nínú àwọn tó jáde yìí wọn lẹ́yìn ẹ̀yìn ẹ̀ máa jẹ́ni tí ó máa lọ sí dáwà gangan tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ rí tẹ́sí mọ́ lọ́rùn tí wàá mú yín fi tẹ́ ẹ kọ́ lẹ̀ ọ̀dà o owó ní lóṣooṣù ẹ máa gbà gẹ́gẹ́ bí sálárì yín. ọ̀pọ̀ nù àwọn tí wọ́n jẹ́ dókítọ̀ tí wọ́n parí nílùú maka àbí saudi generally tó ṣe pé wọ́n máa ń sẹ́ǹdì wọn wá bẹ́ẹ̀ tí wọ́n sì wà bíbà yìí tí wọ́n jẹ́ àwọn abínibí wa ṣẹjọ́ sí pé ní ọ̀pọ̀ wọn ni wọ́n ti ń sanwó fún wọn pé wọ́n jí sí ọlọ́run iṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ kọ́ ni wọ́n ń sanwó rẹ̀ iṣẹ́ àsìkò wọn tí wọ́n ń lò láti jásí pé ní wọn ò ráyè ṣe nǹkan míì mọ́ eléyìí lára tí dára bá kọ́kàkì náà bá ànẹ́bí náà ṣe lò ó lásìkò rẹ̀ bó ti jásí pé ní ànẹ́bí ọ̀rọ̀ sanwó báwọn ti ń gbé lọ sọlọ́lá àlùmọ́sẹ́lẹ̀ arákùnrin yìí tọ́pa àdísì yìí wá ó láwọn wá kírun pẹ̀lú ànábì ní tó wá ṣẹlẹ̀ yìí wá ń sọ fáwọn tí wọ́n ń bẹnu ìlú wọn ipe tó ṣẹlẹ̀ gbàtà kírun pẹ̀lú ànábì lélẹ́yìí kí ló ṣẹlẹ̀. fàkọ́nà mùtàwákì àlà àṣọ. ó ní ànábì dìde ó dìde lérí mímbàrí mùtàwákì àlà lẹ́ni tọ́rọ̀ gbọ̀kú àlà àṣọ lérí pọ̀pá kan. àbí ọrụ ọrùn ọfà kan kí ní ọrùn ọfà ni wọ́n pè ní cows ó lànà bí rọgbọ̀ kú ní orí ẹ̀ lọ́gbà ọ̀rọ̀ yìí wá kí làgbọ́ yìí ta fẹ́ mú lẹ́rọ eléyìí nínú sí ànábì ọba ìmọ̀ rẹ̀sì lérí ọ̀pá wọ́n ní kí lójú ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé torí pé ó ní bùkátà sí i kí ó lè rọrùn fún ìdúró yẹn dẹ́n tó bá ti rẹ̀ ẹ́ kí kọ́ di pé yóò tètè máa mọ pínlì àárẹ̀ yẹn pàápàá jùlọ káàárẹ̀ ò lè tètè má tètè wá rẹ̀ lẹ́yìn ìgbàgbé tó dúró yìí torí gbàgbé tí ẹ bá dúró tí yẹn ń ṣe kótóbà tí yẹn dó láàrin thirty minutes nígbà míì yóò ti rẹ̀ yẹ̀kọ́ tó sọ̀kalẹ̀ pàápàá jùlọ ẹni tí ọ̀bá lálàáfíà ló fi jẹ́ sí pé ní àwọn àfa apá kan nú àwọn àfa kà sí pé lára súnà kótóbà jimá òun ni ké ìmáàmù kọ́mọ́pá lọ́wọ́ kọ́rẹ́sì lé e eléyìí eléyìí láàmú rí lọ́dọ̀ àwọn bàbá wa káàkiri tó ṣe pé tí màmá ti ń lọ mọ́ṣáláṣí wọ́n gbọ́ pàkà tẹ̀lé ní ẹ̀yìn eléyìí ṣe ọ̀pá àtẹ̀sù o kìí ṣe ìdán máa ń gbé tẹ̀lé àwọn àwọn ọba káàkiri kìí dẹ̀ ṣe bí ti ẹgbà tí wọ́n máa ń mú tẹ̀lé légún lẹ́yìn eléyìí lára súnà òjísí ọlọ́run ni ìmáàmù mú lọ́wọ́ kìí ti takọ́ ẹ wá ní mọ́mú tó bá mú lọ́wọ́ báyìí kìí ti takọ́ ó lè fi sọ́wọ́ ọ̀tún rẹ̀ ó lè fi sọ́wọ́ òsì rẹ̀ kọ́rẹ́sì lé lérí kó lè fi báláǹsì dáadáa lérí ibi tó dúró sí ni torí kó ṣeé ṣe kẹ́sì ó ti máa ró pàápàá jùlọ ìmáàmù tí ó bá ti dàgbà àbí ìtẹ́yìn lò tó bá mú un lọ́wọ́ eléyìí yóò jọ rọrùn fún láti báláǹsì lérí mímbà kò sì ní jí ó tètè rẹ̀ kọ́dà tí ọba tètè rẹ ọ̀rọ̀ kan rọrùn fún un láti jáde bó ṣe ẹkọ́ jáde àwọn èèyàn sì gbọ́ iye bó ṣe ẹkún wọn gbọ́ iye ju bí wọ́n ṣe lérò lọ torí pé ẹni tí ń sọ̀rọ̀ tó bá ti rẹ̀ ẹ́ nì kò tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò ní bára wọn lóbi jẹ́ sí pé ní arínú àwọn àfa àtọ́gbà pé lára súnà kótóbà jimá òun ni kí màá mú òun mú ọ̀pá lọ́wọ́ nítorí pé sọ̀hábà yìí ni pé èmi òun mo witness rẹ̀ èmi àtàwọn tá a jọ lọ bá nàbì tá a nàbì dúró lérí mímbà rí mútawà kíá àlà àṣọ tó gbára lé àṣọ tá a mà sí pọ̀pá tá a bá wá fẹ́ lo pọ̀pá yìí kì í ṣe dandan ni pé ká lọ wá pọ̀pá tán fi ń da màlúù báwọn tán wọ́n jẹ́ ẹ́. fọ́níṣọ̀ náà tán bá bá wa gbẹ́gi kásàtìrí tágbà mu tá a lè rẹ́sì lélẹ́rí eléyìí òun ni etí àwọn apá kan àwọn apá afẹ́ àwọn apá mi tún sọ pé ẹ tá a bá gba alẹ́ kọ̀ọ̀kan gan a lè gbára lé ìdà ká mú lọ́wọ́ ká rẹ́sì lérí ìdà àwọn míì náà sọnù àwọn apá àmọ́rọ̀ yìí ò mú torípa nàbí ọ̀rẹ́sì lérí ìdà. eri pọ̀pá ni ẹni tó gbàdí sí yẹn wí ló wí ó tún ní eré kọ́ọ̀sù tabanikárẹ́sì lérí ìdàní kò sínú tánàbìsì àti pé léyìí gan alimọ̀kọ́ọ̀mù lẹ́yìísàmọ̀kọ́ọ̀mà ìyá ni lẹ́yìísàmọ̀kọ́ọ̀mà alimọ̀kọ́ọ̀tàlà ààyè ibẹ̀yìn esáàyè títẹ̀yẹ̀ ti fẹ́ jà dípò táwa ni pé kámúdà lọwọ. torí pé àwọn tí ń gbé wájú rẹ ni mùsùlùmí ni wọ́n mùmí ní ni wọ́n. ọbẹ̀ máa dẹ́rù bà wọn nígbà tó múdà lọ́wọ́ ẹlòmí ọ̀sán kò ní mọ́ láti tó bá tẹ̀tọ́ wájẹ́ mọ́ kékeré kò ní dó gbọ́ kútúbà yẹn ìmáàmù ló ti mú àdá lọ́wọ́ yìí tí ìwọ́n fẹ́ mọ́ bí arígbé tó bá ti parí kútúbà ẹ̀rọ ọmọ bà wọn torí ẹ̀ ni pé ànídà ti mú ìdà lọ́wọ́ àti pàǹdà bí òun dà lọ́wọ́ sọ́lá àlùsọ̀lá pọ̀pá ni wọ́n ní á mú kásì rẹ́sì lé lérí ó lè wá sẹlẹ̀ kí wọ́n mọ́mọ́ ní sí ṣé dandan ni fún wa ká lò ni pé a ní súnà ni ó já àwọn bí kì í ṣe dandan tọ̀tọ̀ ṣe wá jẹ́ súnà yìí náà lọ́dọ̀ àwọn àfáà mi nì wọ́n gbà pé tí mọ́mọ́ bá ní bùkátà sí kò nídìí kó lò gẹ́gẹ́ bí àlè yìí ṣe sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n lo nígbà kan rí fún lànàbí ló kọ̀ pa ìtàwọn sọ nìyẹn wọn ní kó àti nǹkan mímbàrí fún wọn ni ajẹ́sí pé níjọ́ náà lọ́hùn ó ní bùkátà sí ni wọn nígbà tájú kan mímbàrí fún anábì wa muhammad tánàbì tìrì bi dó sí dára tó ti balance anábì òsè kínní kò ní di kọlu padà ló kọ̀ pamọ́. eléyìí náà ni Baba wa sheikh sọ́ọ́lì ọ̀sẹ̀ mi nù sọ nínú ọ̀rọ̀ tiwọn náà nípa pé a lè mọ́ lò pọ̀ pátá àbá ní bùkátà sí bóyá kì í sàgbàlagbà àbí kì í sepá rẹ̀ kan mú wa tó máa mú wa ní bùkátà sí pọ̀ báyìí àbá tiẹ̀ ríbi kan dúró tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rùn fún wa kí máa mú náà rí bi dúró déédéé bó ṣe fẹ́ kì í ṣe dandan fún wa ká lo pọ̀pá nítorí pé lára àwọn òmùrọ̀ àjáàtì ni àwọn àlámọ̀rí pé a kàn ní bùkátà sí ni tá a ti ní bùkátà sí wọ́n ní kò ní eléyìí ni táwọn àfáà mi sọ nípa pé kìí ṣe dandan tọba adémọlásí alùsùnà lónìí tọba adékan ń pọpá lọwọ kìí ṣe pé wọn ta kó o wọn wo wọn wo táwọn àfáà mi sọ pé káàbá kó ti ní bùkátà sí kò nílì àmọ́ tí màmú kan bá ti darúgbó àbí tó bá rí i pé òun ọ̀gbádùn àti dúró tí máa ń mú un lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀ tí kejì ọ̀bá mu kò sí tó burú bẹ́ẹ̀ eléyìí ni àwọn àgbọ́yé níwọ̀nba sókè èyí tí afẹ́ká gbọ́yé látara àdéṣe yìí kọlọ́mà subhanahu wa ta'ala kọ́mọ́sà fi ọ̀rọ̀ rẹ̀ yíwa ju bí àṣìṣọ́ lọ subhanaka allahumma wa bi hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulillah ani ko